وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ على ọlọ́wọ́ba ọba tí ó أروي jí wa ní àwọn fetí tó bí ọlọ́run ọba fi ń bí ọlọ́run ìrún tá a kí tán ọlọ́mọṣẹ́ ìgbà alẹ́ sílẹ̀ ní kọ̀ọ̀kan wa. gẹ́gẹ́ bí àkíyèsí èyí tí àwọn àlùfáà tí wọ́n ti ń pè wá sí nípa musharakatu ghairil muslimina náà fi àyádìí ìmọ̀ participate àbí kí a máa bá wọn fọwọ́ gbé ọdún èyí tí èsì ọdún Islam ká máa bá wọn celebrate ẹ̀ àbí ká máa bá wọn ṣe pọ̀pọ̀ ṣinṣin ẹ̀ gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan lọ́dà kí ọmọ ìhàwó ní ẹ̀sìn kò sí alimusulmin wa gairi alimusulmin wa musharakati gairi alimusulmin fi ayadihim tí àwa mùsùlùmí tí a bá wúra wa dáadáa a rí pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀sìn ẹyọ kankan sìn multi-religion muslim òun lọ́pọ̀ láyé nìyẹn mùsùlùmí ni ọ ló pe rẹ̀ àmọ́ tẹ́ bá tú àdéhọ́kan rẹ̀ bẹ́ẹ̀ bá tú ìlànà àjọsìn ẹ̀ tẹ́ bá tú àwọn àládà rẹ̀ kọ́ltọ̀ rẹ̀ ẹ rí i pé kìí ṣe mùsùlùmí gbogbo ẹ̀sìn náà ní ṣe kínní iná ní ṣe papọ̀. gẹ́gẹ́ bí a ti máa ń sọ láàyè léyìí tí ó dàrú mọ́ wa lọ́wọ́ òun náà ni pé ìṣe dáadáa sí gbogbo ọmọ èèyàn ìbá jẹ́ mùsùlùmí ìbá má jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni fún wa anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ni wa khaliqin nasa bi khuluqin hasan gbogbo ọ̀ràn èèyàn kọ́dà kọ́ máa bọ gi kọ́ máa bọ omi personally ẹ máa ṣe dáadáa sí nítorí pé èèyàn náà ní gbogbo yín Etu tún lè jẹ́ bí èyí ṣe mùsùlùmí nígbà tí jẹ́ bí yẹn okùn ẹbí tó so yín pọ̀ ni ó ti sọ dáadáa dọ̀ràn yẹn láàrin ara yín ẹ lè jẹ́ níbọ̀ nígbà tí ẹ ti jẹ́ níbọ̀ yẹn. ẹbí kan náà tún nìyẹn nítorí tí máa ń ṣe ní dáadáa àwọn níbọ̀ rẹ náà ni wọ́n bọ̀ gbé lárugẹ níjọ́ tí tó kù díẹ̀ káà tó bá báyìí àwọn níbọ̀ náà ni ó bó o lè rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bọ́dà rẹ bó o ṣe lè rí yọkú lára rẹ sọ pé kìí ṣe bọ́dà ẹ̀ mọ́ lè rí àṣepọ̀ àṣepọ̀ o àti níbọ̀ tí èsì mùsùlùmí ẹ̀jẹ̀ ti da owó àti fi yín pọ̀ ó sì lè má jẹ́ lẹ́sìn Islam ọ̀rọ̀ yẹn ní kọ́ ọmọ sí dáadáa sí ilẹ̀ ti da owó àti níbọ̀ rẹ papọ̀ ọ̀rọ̀ yẹn ní kọ́ ọmọ sí dáadáa sí o lè rí lẹ́tì ẹ̀ bùkú nínú lẹ́tì ẹ̀ ọmọ faradà náà ó sì mọ̀ sí dáadáa àdúgbò ti pa yín pọ̀ àdúgbò ó ti pa yín pọ̀ àdúgbò lè lálàáfíà àfi tí àwọn tó ń gbé bẹ̀ tí wọ́n bá cooperate láàrin ara wọn nígbà tó ti ládùúgbò mi tó fẹ́ kó lọ bó kó lọ bòmí náà àwọn èèyàn náà lọ́ba mi ó sì lè bá gbogbo ẹlẹ́sìn rẹ̀ mẹ́. à ń gbọ́ mi jama wọ́n bá ní ìwò gbé àárín àwọn alálàmbẹ́ ma oṣù lọ́fẹ́ lọ àwọn èèyàn náà lọ́ba mi eré sí ẹ̀sìn náà lọ́sẹ̀ mi tó bá ní ìwọ gbé àárín ìlú inú gbó lọ fẹ́ máa lọ ọ̀rọ̀ àwọn àgbẹ̀ àwọn gàtú tẹ́jọ́ máa sọ̀rọ̀ ẹ̀ wọ́n bá lóòótọ́ lọ sínú gbó inú gbó lọ́hùn lọ́hùn ọ padà rí àwọn kìnìún àti àwọn àmọ̀tẹ́kùn àwọn ejò tẹ́jọ́ máa ṣe tẹ́jọ́ máa gbé ládùúgbò nítorí inú Islam ẹranko tí ọba ní sèyàn ní sùtá ẹranko tí ọba ní sèyàn ní sùtá tí ní háàmù yàn ìwọ ní kọ́ pa ó ìtumọ̀ ẹni pé bọ́ islam kọ́ wa débi pé kọ́dà bọ́ ọba ń gbé gbé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ ibi tí nǹkan ti ń dàrú mọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́wọ́ òun náà ni pé àmọ̀ yàtọ̀ láàrin ìṣe dáadáa sí ẹni tí àti ìṣedáadáa sẹ́sìn rẹ̀ ibi tí nǹkan ti ń dàrú ọlọ́run ọba ò pé ká kórìíra ẹni tí ìṣẹlẹ́sìn wa ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ anábì òsì sọ bẹ́ẹ̀ àfẹnudọ́bà lòun fẹ́ bá wa jà nìkan lókun ìjọba ti bá yín jà ẹ máa gbégbé sí ayé àlàáfíà lára yín. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ̀ wípé téèyàn bá ń ṣe dáadáa sí ẹ̀sìn kan yàtọ̀ sí Islam ń ọlọ́run bá wa ọlọ́run bá ahad ọ̀kan Allahu ọba tí gbogbo ntọ́dá tí máa ń darí bùkátà lọ́dọ̀ ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti máa ń retí oore orúkọ rẹ̀ nìkan ni wọ́n máa ń pè láti fi fa oore sọ́dọ̀ òun nìkan ni wọ́n máa ń béèrè dáàbò lọ́dọ̀ ẹ̀ ọlọ́run ọba yẹn nìkan ni wọ́n máa ń dúpẹ́ fún ẹ̀gbọ́n jàmá Allahu asọ́màtì ọlọ́run ní dẹ́bùtì kọ̀lẹ́nìkan tí a tún máa ń lọ lè bá tọ́lọ̀wọ̀ bá dáa ló gbà nígbà tọ́lọ̀wọ̀ dáhùn yìí ẹja lọ lè bá lágbájá tí gómìnà bá dáa lóhùn sùn sẹ́wọ̀n pé a lọ lè bá chairman local government àbí ta tó náà bá dáa lóhùn a lè bá kánsílọ̀ ọlọ́run ní ẹnì kejì tá a máa ń lè kọ́rọ̀ ọba tí ọba ti dáhùn a tàkú sọ́dọ̀ rẹ̀ náà ní òun náà lá máa bẹ̀ẹ́ ọlọ́run ní asọ́mọ̀dé lòun gbogbo tóun dá pátá tí wọn bá darí wá sọ́dọ̀ òun bùkátà wọn níbí ya ọlọ́run ọ̀dà pẹ̀lẹ́ kan fún ẹ̀ làmúyẹ́lì ó tún wá làmọ́lẹ̀ ó lóun ò bímọ la ilaha illallah torí ẹni tí yọba bímọ yọọ ma ṣáájú ọmọ kọmọ yẹn kọmọ bá rẹ kọmọ bá kú nítorí wọ́n ti mọ̀ pé ọmọ yẹn tó wọn bá sí àwọn asẹ́tọ̀ yẹn tó wọn máa ṣe ọmọ yẹn ni wọ́n máa ṣe kò sírú ọ̀fọ́lọ́hún ní ti ń da ṣiṣẹ́ kó tó bí ìyá tó bí ọmọ ní ń da ṣiṣẹ́ fún rẹ̀ ọlọ́run lẹ́nìkan fi ràn lọ́wọ́ láṣẹ̀rí ìkàdà èyí máa wá ọmọ nítorí pé kí ọmọ yẹn kó lè bá ara yẹn lọ́wọ́ tó dọjọ́ alẹ́ ọjọ́ ọlọ́run ègbó arúgbó ọjọ́ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àwọn akọrin àwọn òmùtí nígbà ní arúgbó ni nígbà wo ló ṣe kékeré tó fi wájú arúgbó mo rò pé wọ́n rò pé èèyàn lọ́lọ́ jalla jalalu lẹ́mùyẹ́lì ọlọ́run lóhun ò nídìí ọmọ nítorí pé tíyàn bá kú ọmọ ní máa rọ́pò òyàn ọlọ́run ò ní kú wọ̀wọ̀ hayyun la yamut ọlọ́run lóhun ikú alààyè lòun ọlọ́run wàdà a'udhu billahi minash shaitanir rajim wa tawakkal 'ala al-hayy alladhi la yamut ọlọ́run ọba lóhun ikú alààyè lòun nígbà máa ń torí ẹ̀ máa ń wá ọmọ òun ni pé bàbá dògbó ta kú ọmọ yìí ní ọmọ bá ṣẹ́ta ń ṣe ní ọmọ bá lọ bàbá tó ní kọ́ńpẹ́nì ìjọba ti fàyè lẹ̀ wọ́n ní ẹ̀fà kọ́bí rẹ̀ sí eré chair bàbá rẹ̀ kọ́mọ jẹ́ md kọ́ńpẹ́nì gbogbo àwọn chẹ́ẹ̀kì ní bàbá rẹ̀ máa ń sáyìn yọmọ wa sáyìn gbogbo àwọn ọjà tí bàbá rẹ̀ máa ń gbà tráfíkì bàbá rẹ̀ máa ń lọ olókùn tí ọmọ lọ tí ọmọ bọ̀ lọmọ labrod ọmọ máa wúlò nígbà náà abẹ́lẹ̀ ọ̀hún gbogbo àwọn tọ́lọ̀ ti fún ọlọ́mọgbà lọ́wọ́ wa gbogbo àwọn tọ́lọ̀ bá ò tí ì fún nítòsí ní jìnnà ọlọ́mọsá bá ní dá wọn lóhùn ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé a máa sáré ọmọ ẹ̀yọ́ màá yá mi kí kọ́ńpìnì wọn bá dàrú ọlọ́mọ ń fọmọ́ bóyàn láṣìírí kí léèyàn kọ́mọ́ bá dáhóró ọlọ́mọ ń fọmọ́ bóyàn láṣìírí ọlọ́mọ bá wá ní hayyu lòun aláàyè Allahu la ilaha illa huwa alhayy ọlọ́run ní aláàyè ló ọ̀lùkọ̀ yóò òun ń dá dúró ni òun ọ̀fára ti kankan láta àkótófò sínú tó wọ̀là náà òun ètò gbé dépò tó wọn sùn á ń bèlè pé wọn wà kú láhùn máa fi sàmáwá àti wọn máa fi àrùn gbogbo tó wà lù sàmà pátá àti nínú ilẹ̀ ẹnìkan ọba òun ṣe à ń bẹ̀ òun nìkan lòun sọ lábẹ́. ماذا الذي يشفع عنده إلا بإذنه tọ́bá tó jọ́ alìkìyàmà kò sẹ́ni kan tí ó dùn wájú wọn ọlọ́run tí ó máa kó òun wà nípò kan kò sípò òun nìkan lòun wà nípò jọ́nà gbogbo ẹni tí ó bá ṣìpẹ̀ gan òun lòun ó fún tọ̀hún níyọ̀ǹda pé ṣìpẹ̀ lágbájá yọ kọ̀ọ̀kan wá bá òun náà ipe sí kó òun ṣìpẹ̀ òun wà ní ṣìpẹ̀ pé ẹnìkan kàn dé dógbò òun fẹ́ lu ọtọ́rìtì pé òun súnmọ́ lọ́wọ́ ya'lamu ma bayna aydihim wa khalfahum ọlọ́run lóhun bá ń tọ́ pamọ́ àti ń tọ́ hàn ń tọ́ wà níwájú àtẹ̀yìn wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a bọ́lọ̀n ṣe rí ìmọ̀ ọlọ́run àmọ́ ọlọ́run bọ́lọ̀n ṣe tó ọlọ́run kan fi díẹ̀ hàn wá bó ṣe tó náà kò wá sẹ́nìkan tọmọ ọlọ́run bọ́lọ̀n ṣe tó tẹ ẹ̀ ní ma pé ọlọ́run bá ń bímọ àbọ̀lọ́run kátó wá pé wá ma fún ọmọ ọlọ́run. ọ̀la yóò tún nàbí ṣé mi ní ẹ̀mí ìlà àbímọ̀ṣá ìtọ́ba fẹ́ nọ́ọ̀mà tíntín náà ní fún wa wọ́n ṣe sámà àga rẹ̀ àga ọlọ́run ọ̀fẹ́ ju sámà tilẹ̀ lọ bóòlù ọlọ́run náà wá rí i. ولا يهوده إبدهما وهو العلي العظيم sánmà àti ilẹ̀ kò ní ọlọ́run ọba ńlá láti ṣọ́ ọlọ́run ọba lòun lòun ṣọ́ sánmà àti dọ́wà ń bẹ̀ tí nǹkan kan ò sì ní jábọ̀ ilẹ̀ àti gbogbo dọ́wà ń bẹ̀ òun lòun ṣọ́ wọn. wọ́n wọ̀lẹ̀ àlì òun tóbi ju gbogbo yín lọ òun sì ga jù yín lọ lókè yín lòun wà al-azim òun tóbi ju gbogbo yín lọ kò sẹ́ni tó tóbi tó wọn lọ. ayatul kursi yìí àti kúlù wọ̀lá nínú àwọn àdúrà tí èèyàn máa fi ń bẹ ọlọ́run tọ́lọ́run fi máa ń sọ̀yàn tí fi máa ń gbàdúrà yàn ọjẹ́ kan bẹ́ẹ̀ nítorí pé ìròyìn ọlọ́run ọba lọ́wọ́ ń bẹ látòkè délẹ̀ àyà ó ti jẹ́ àmọ̀ pé ọlọ́run ọba ọ̀fẹ́ ká máa fi nǹkan kan ti sọ́dọ̀ òun nínú tọ́dá nínú tọ́dá òun náà ní anábìọ́ àyíṣá عليه الصلاة والسلام ninu ìgbàgbọ́ mùsùlùmí òun náà ni pé ọlọ́run ò bímọ táwọn kan bá wá ní nínú ẹ̀sìn àwọn ọlọ́run bímọ tọ́ àwọn ìgbàgbọ́ táwọn èèyàn ní mọ ọlọ́run ọ̀pọ̀ gan ọ̀dọ̀ àwọn míì àmọ́ pé ọlọ́run ní bàbá àwọn míì wọn pe ọlọ́run ọba ní ahun àwọn jù wọn ní yẹ́dùn láti mọ̀jìlóòlà wọn ní ọlọ́run ọba yín tó wà lókè sánmà àwọn jù ní ahun ni ọlọ́run bá lè yàdá ogun tó sùn tàtà ẹ sọ fún wọn lè mìíràn sáhun èmi ọlọ́run ọba máa ń ná owó gan èyí sì máa ń tààyàn lọ rẹ̀ ẹ̀dá ọlọ́run náà ni wọ́n sọ báyìí sọ́lọ́run gbogbo insult ní ìmọ̀ fi ń kọ́ ọlọ́run ó bímọ ni ó ọlọ́run ọba dùkọ́ ìtọ́ba ti ń torí pé ọ̀nà ìyanu ni anábì yìí sáà ti gbà wáyé anábì wa Adam ọ̀nà ibo ló ń gbà wáyé ọ̀nà ìyá ẹsẹ̀ ni wọ́n anábì Adam ẹ mọ̀ pé anábì yìí sáà ní ìyá àbí àbí kò ní bàbá anábì Adam kọ́ ọ̀dà Hawa ńkọ́ àwa òun ní bàbá kò ní ìyá látara ọkọ rẹ̀ náà wọ́n ti yọ wọ́n yọ lódìdí ọkọjà pa ọ̀rọ̀ bí Allahu akbar àníbẹ̀ adamu kan jí báyìí ó sì bá Hawa lẹ́gbẹ̀ẹ́ arábó ní arábìnrin yìí ọlọ́run náà ní ìkejì rẹ̀ ọlọ́run ní lára rẹ̀ mo ti fà yọ sí mírèkù kan jẹ́ mọ́ tán kí láwọn àgbẹ̀ yìí ni ọmọbìnrin ọlọ́run Allahu akbar ọlọ́run bá fọ̀ náà máa gbogbo ẹni tí ò ti wọ Islam anabi Adam wa ń kọ́ tiẹ̀ owó ṣe wa ní bàbá kò ní ìyá inna masala Isa inda Allahi inda Allahi kamasali Adam ọlọ́run bá ti ṣe rí Isa yìí. ẹ má di bíbí rẹ̀ ọ̀yà yín lẹ́nu tẹ́ẹ̀fì wa máa pè é nígbàkejì òun ọlọ́run kò sí yàtọ̀ láàrin òun àti Adam ọlọ́kọ̀ mùtúrọ̀m tẹ́ẹ̀ bá ní mo dá o ayé sá látara obìnrin tí ọlọ́kọ ẹ̀ẹ̀rí Ádámà ni mo dá òun látara yẹ̀pẹ̀ tẹ́ẹ̀fẹsẹ̀ gbà fún un mọ̀ká kún fáyà kún ni máa jẹ́ èèyàn kó sì máa jẹ́ èèyàn kún fáyà na náà kí ló fi dá wọ kí ló fi dá wọ kí ló fi dá wọ náà kún fáyà ìyanu ọlọ́run bá ń bẹ láàrẹ̀ mi àti ẹ sọmọ pé omi ìyá àti bàbá omi ló di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló dẹran ẹran ni wọ́n wá yọ egun bẹ̀ látara egun oyé látara ẹran wọ́n ti yọ egun àbí ibẹ̀ wọ́n ti wá ní kí ojú ọmọ jáde irun gbọ̀n ọpọlọ gbogbo ìfún ẹsẹ̀ èékánná Allahu akbar eléyìí náà kọ́ wọ́n fẹ́ yàn kún náà ni tàbá wà nù ya wa wọ́n pàṣẹ fún wa bí ibi ká máa yí padà àṣẹ láti gbọ́dọ̀ tó wá jẹ́ ma látọ̀dọ̀ ọlọ́run bákan náà ni gbogbo wa nínú dídẹ̀ dà wa ọlọ́run kà dá kálukú lọ́nà tó wù ú ó fi yé wa pé alágbára lòun ọlọ́run bẹ́ẹ̀ yọ̀bá súnmọ́ yàn òun lè dẹ́dà bẹ́ẹ̀ yọ̀bá ní bàbá òun lè ní kí obìnrin ó bímọ òun lè fọ obìnrin jáde látara ọkùnrin òun lè dá odidi yẹn látara yẹpẹ òsì tóun lè dá gbogbo apátápátá ìlàmì ọlọ́run bọ́lọ̀ ń bẹ ipò kan náà sì ń ṣẹ́wárẹ́ ni tí ó jẹ́ ọmọ èèyàn tó nígbà tí yọ wáyé ó sì nígbà tí ó kò láyé kò lè jọlọ ó sì lè jẹ igbákejì ọlọ nídìí bẹ́ẹ̀ ẹ máa yá mi nínú ẹsẹ wa this is our belief eléyìí ni ìgbàgbọ́ wa ìgbàgbọ́ yọ wá dìjà wọ́n wá ní àwọn fẹ́ kó ọmọ ọlọ́run ọba yìí ní twenty five tí ń bọ̀ yìí àwọn fẹ́ kó jáde la ilaha illallah tọ́lọ́n sì lọ́wọ́ òbí manú Quran lẹ́múyẹ́ líbi wọ́lọ̀ mọ̀ yóò lẹ̀ ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ yìí fúnilá akáì ó ti tó láti jẹ́ ọmọ pé àyè jẹun bẹ́ẹ̀ o àyè sì bá wọn patisipéètì nínú gbogbo tí wọ́n bá fi ń sẹlẹbúrétì ọjọ́ bíi ọmọ ọlọ́run àyè gbẹ̀bùn àyè kíyàn. ìpè à ah, kú ìkómọ̀ broda kọ́lá kọ́lá lòun kóhun fún arábìnrin yẹn lóyún àwọn ẹbí wa ní ah, nígbò tí níwọ̀ ló fún lóyún sí ìwọ náà ní ọmọ tó dé ìyàwó oko sekiri àwọ oko inú kọ́lá kọ́lọ́ ma kájú ní ọmọ kan mú ní ọmọ lọ ní ọmọ bọ̀ pé ẹnìkan mọ́ tó ṣe àtúnṣe bí o ẹnìkan mọ́ gbé kankan náà o èmi kí mo bí o. kẹ́nìkan wá pé ẹ bọ́ọ̀ bá dáná á dáná wá fún ọ àníwọ̀ ló bí i ọlọ́run lóhùn ò bí ma ọwọ́ ń béèrè pé sóòlé lọ́ọ́ lè jẹun mẹ́ ọlọ́mọ sì wá lé ìjẹkújẹ mùsùlùmí ti wá kọjá àlà àdá kankan mọ̀mọ́ mo fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé àṣẹ mọ̀ pé ẹlòmíì gan àmọ̀ fún mùsùlùmí ni mọ́ yọkàn máa wá mọ́sálásí bọ́ńdù lásán ni pákéjì lásán kò sí nǹkan sánú ẹ̀ yọọ mọ sí yansan yansan káàkiri aláàjì aláàjà oúnjẹkújẹ yọọ mọ jáde ọlọ́tún jáde ọlọ́sì ọmọ yóò tún bọ́ tí lé olódo nǹkan kan ò yé àbọ̀ wá kíyàn o ẹgbẹ́ ọdún o títí ẹ bá o ọba mọ̀ wá mọ́sálásì nítorí tó ń ṣe nì òun lè wọ nọ́mbẹ̀. wọ́n máa fún ọ lẹ́bùn níbi iṣẹ́ gbogbo ẹ̀bùn yóò ọmọ tá n kó àwọn gíftì tá a hàn bẹ́ẹ̀ ni yóò títí ẹ̀rẹ́ o wọ́n ní mọ́ gbà o. mọ́gbà o bọ́bá wa jẹ́ pé òòrí kọ́lẹ̀ bọ́bá wa gbà ọ wà lọ lè fún alubára ó lè fún tani alubára ó ní gbóúnjẹ mọ́sì parọ́ pípọ́ rí ọ mọ́pọ̀ ńlọbì kan mọ́pọ̀ òsì yí rọ́ọ̀mà pé pé dáadáa láti wa àmóúnjẹ sórí tá a bá ti wá sọdún tán oúnjẹ mi tí a bá ti wá ṣe pátọ amúlẹ̀dí náà ó tó kìtà bá èlò lẹ́kùn ọlọ́run láwọn tí ọba ti bọ́gi tí wọ́n bọ́rin tó bá jẹ́ lẹ́sìn tá a fún síra síwájú tí wọ́n wá gbà sílám oúnjẹ wọn máa jẹ́ o ẹ̀tọ́ ni fún yín èyí ni lẹ́yìn ọdún àmọ́ oúnjẹ ẹ̀kọ́ mọ ọlọ́run èyí ò ní ìdíkà máa wá búrúfù náà ló kọ̀ra àwọn àfáàní ó ṣe wá ń bẹ́ wọ́n lẹ́dí náà وإذا مروا به مروا كراما أو مدرسة wọ́n ní inú àmì àwọn ẹni rí ní wọ́n èyí bá àwọn èèyàn sọdún kọdún yàtọ̀ sọdún Islam kódà tí wọ́n bá ń sọdún kọdún yẹn lọ báyìí máa ń rú wọn nítorí ọjẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ ń kó máa ń fún un lọ́dọ̀ àwa kíráìmù ni kí lágbé jẹ̀ máa kíráìmù nígbà tí èèyàn ń wojú ọlọ́run nígbà tí èèyàn ń wojú ọlọ́run eléyìí ọ̀wá ní kankan ṣe èèyàn láàrin ara yín ẹ̀gbọ́n eléyìí ògbé ọmọ kìí láàárọ̀ o. ẹ ọrụ ọdún wọn ni kọ́mọ́ sí kọ́mọ́ wù láàrin ara wa gan náà gbogbo wọn náà kan fara mọ́ àwọn ilé ìjọsìn kan ti dìde sí táwọn pé fẹ́ẹ̀kì ni ìpè fẹ́ẹ̀kì lọ́dún ara wọn náà sì tọ̀ nígbà tí ara wọn sọ pé àwọn ò ní ṣe wọ aláàjì abdulgafar aláàjì sehak aláàjì àti kankan òye lọ́mọ alọ́lẹ̀ jẹrán nídìí bẹ́ẹ̀ ìṣe dáadáa sẹ́ni tí ń sẹlẹ́sìn wa àtẹni tí ń sẹlẹ́sìn wa ọlá àlà o tó bá jẹ́ personal problem ọ̀rọ̀ yẹn ni kó bá wọn bíyà rẹ̀ kí wọn láàárọ̀ ṣe dáadáa sí wọn bọ̀ wọn ní nǹkan tí wọn lọ lè kí wọn tó bá rẹ̀ wọn lè kí wọn tó bá ní dùnú lọ lè fi dùnú hàn lọ bá wọn congratulate bó tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn lakum dinukum wálé yẹ̀dì ọlọ́run ọba ní kíkálukú ṣe tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìpalẹ̀ mọ́fọ́dún yẹn òun náà ní kánífà ká máa ta kẹ́níkàkì àbí ká máa yin báńgà ìjọba ti dìde ńlẹ̀ báyìí èyí tí ń pèlè ní sákísàkí ní sáríà gbogbo ọlá tí ń jẹ láti lọ nígbà ìjọba dìde sí kọ́mọ́pọ̀ jẹ sákísàkí dà sórí lọ́dún ní ìjọba Ògùn state wọ́n ti gbé òfin kalẹ̀ èmi ń yọ sọ fún ọ ní o sọ̀n pé lédi máìkì látún sọ́yìn èmi kàn ń yọ sọ fún ọ ní o ẹni báyìí báńgà ó de police station ọ̀sọ́gun rẹ̀ bọ́ọ̀ bá ti yin báńgà bọ́ọ̀ mọ̀dé bá ti yin báńgà máa palẹ̀ máa ten thousand fifty thousand tọ́ lọ́ọ́ lè fi gbà á lájú wọn kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i èmi gan bá wọn ṣiṣẹ́ nígbàjọba Ogun State ṣiṣẹ́ lábala yìí ni ẹni bá ti yí báńgà tábà ti gbá mú yóò dé police station òfin ìjọba ni o ìgbàgbọ́ òfin ara wa ń sìn àmọ̀dẹ́rù bara wa báńgà máa ń sọ̀yàn dé lérí ibú ni ẹni tó gbé káàṣì báyìí owó tó sì da bẹtrol sí tó sáná sí kò sí yàtọ̀ láàrin wọn àtẹnitẹ́yìn báńgà kò sáǹfààní kankan tí ò rí bẹ́ẹ̀ ìdẹ́rùbà ni àti yúróòpù náà wọ́n ti gbé gbogbo àdánwò yẹn wá ìdẹ́rùbà láwọn ìlú ìbò gánsì wọ́n ló ní eré àbí wọ́n ti máa ń yìn kèsì bẹ́ẹ̀ wọ́n kèèyàn kàn máa yìn láwọn síríìtì káàkiri bàbá alápatánṣà tó sùn tọ́ba ilé kú ọ̀rẹ́ mílíọ̀nù lọ́sàn ọmọ tó yin bá ń gà nídìí bẹ́ẹ̀ ẹ dákun tó lọ́ọ́ ẹja fa ọmọ wa létí o àwọn àtàjẹ́ mùsùlùmí àwọn àtàwọn ìṣe mùsùlùmí à ní sọdún ẹ̀ àmọ́ ká wọ́rọ́ àbí báwa bá ní sọdún àwẹ̀ ọdún léyà wọ́ọ̀rọ̀ kálukú ń ṣe tọ̀ àwọn oní ìgbónokó tí wọ́n máa ń dẹ́rù bàyà àtàwọn oní báńgà yìí náà níṣẹ́ kálukú fọmọ ẹ̀ létí o ọmọ mùsùlùmí tí wọ́n bá mú oyé tọ́ba ilé bí àjùwọ̀n tọ́ba ilé pèlè máàmù kan ẹnìkan ò ní dáhùn ẹnìkan ò ní dáhùn ọlọ́run ọba kọ́mọ́sí wa lápá o. ẹni tí ọjọ́ ìbímọ rẹ̀ ò tí tó tó bá gbọ́ báńgà tó nípọn dáadáa yóò sì máa rọbí ẹni tó ní hypertension oyé ó lè lọ́rùn ẹni tí ayé kan wọn ò sùn ọdún yìí ó ìfi ara ní àwọn èèyàn ní jẹ́bẹ̀ kọ́lọ́mọ́sí wa ní ẹni tí